Mátíù orí keje. Ẹ má ṣe dá ni ní ẹjọ́ kí a má bàa dá yín ní ẹjọ́ nítorí irú ìdájọ́ tí ẹ̀yin bá ṣe òun ni a ó sì ṣe fún yín irú òṣùwọ̀n tí ẹ̀yin bá fi wọ̀n òun ni a ó sì fi wọ̀n fún yín èé ti ṣe tí ìwọ sì ń wo ẹ̀rún igi tí ń bẹ ní ojú arákùnrin rẹ ṣùgbọ́n ìwọ kò kíyèsí ìtì igi tí ń bẹ ní ojú ara rẹ tàbí ìwọ ó ti ṣe wí fún arákùnrin rẹ pé jẹ́ kí èmi yọ ẹ̀rún igi tí ń bẹ ní ojú rẹ sì wò ó ìtì igi ń bẹ ní ojú ìwọ tìkára rẹ ìwọ àgàbàgebè tètè kọ́ yọ ìtì igi jáde kúrò ní ojú ara rẹ náà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 ẹ bá ẹnu ọ̀nà híhá wọlé gbòòrò ni ẹnu ọ̀nà náà àti oníbùú ni ojú ọ̀nà náà tí ó lọ sí ibi ìparun ọ̀pọ̀lọpọ̀ ni àwọn ẹni tí ń bá ibẹ̀ wọlé nítorí bí híhá ni ẹnu ọ̀nà náà àti tóóró ni ojú ọ̀nà náà tí ó lọ sí ibi ìyè díẹ̀ ni àwọn ẹni tí ó rìn ín ẹ máa kíyèsí àwọn èké wòlíì tí ń tọ̀ wá ní àwọ̀ àgùntàn ṣùgbọ́n apanijẹ ìkookò ni wọ́n nínú èso wọn ni ẹ̀yin ó fi mọ̀ wọ́n ènìyàn a máa ká èso àjàrà lórí ẹ̀gún ọ̀gàn tàbí èso ọ̀pọ̀tọ́ lára ẹ̀wọ̀n gẹ́gẹ́ bẹ́ẹ̀ gbogbo igi rere ní so èso rere ṣùgbọ́n igi búburú ní so èso búburú igi rere kò lè so èso búburú bẹ́ẹ̀ ni igi búburú kò sì lè so èso rere gbogbo igi tí kò bá so èso rere. a ké e a sì wọ ọsọ sínú iná nítorí náà nípa èso wọn ni ẹ̀yin yóò fi mọ̀ wọ́n kì í ṣe gbogbo ẹni tí ń pè mí ní olúwa olúwa ni yóò wọlé ìjọba ọ̀run bí kò ṣe ẹni tí ń ṣe ìfẹ́ ti bàbá mi ti ń bẹ ní ọ̀run ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni yóò wí fún mi ní ọjọ́ náà pé olúwa olúwa.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 tí ó kọ́ ilé rẹ̀ sí orí iyanrìn òjò sì rọ̀ ìkún omi sì dé afẹ́fẹ́ sì fẹ́ ó sì bìlù ilé náà ó sì wó ìwó rẹ̀ sì pọ̀ jọjọ. nígbà tí ó sì ṣe tí jésù parí gbogbo ọ̀rọ̀ wọ̀nyí tán ẹnu ya gbogbo ènìyàn sí ẹ̀kọ́ rẹ̀ nítorí ó ń kọ́ wọn bí ẹni tí ó ní àṣẹ kì í sì ṣe bí àwọn akọ̀wé